ẹ̀rù lẹ́rẹ̀ ń a ní tù sẹ́nàwé aláìka ọ̀rọ̀ náà ló wúyà ká ìta ọmọ nìkẹ́ àná mi ń kó màrídọ́m àwọn alẹ́ afọ́fọ́rí fàídẹ́kùnrin ayá mi lọ́gọ́rùn-ún lónìí wọn náà kéésù bẹ́ẹ̀ náà kàyọ́ ẹ̀yìn báwọn ìwé ìrìnkà ní kíníkà àta ẹ̀yìn na ẹ̀rẹ̀ ètùkọ̀ṣọ́ ní àmẹ́rin láàrin ọ̀rùkọ̀rù ẹ̀yìn náà ìlú ó tó lọ kọ̀rọ̀ sáwẹ̀ nà ọmọ àdìmọ́ ìgbìmọ̀ ọkẹ̀ àwọn A month to Ramadan was I mean why Islam? Then I saw. Then then all I saw was all that I want. Àwọn mẹ́rẹ̀ ni, ẹni mọ̀tọ́bàkùn aláì, a ní ìdíwẹ́ tó tó mọ̀tọ́lọ̀ ni lọ́rẹ́ ta nìká.

láàrin ìwé ìmọ̀dúnṣẹ́ ìṣẹ́ni ó ti ọjọ́ ọ̀rọ̀ náà wù kìí ṣe ọ ọ̀yìn náà bẹ́ẹ̀ tó ń tún tó lọ sọ́dọ̀ mọ́nà òkè lọ́tọ́ mú ká ẹ̀yìn lọ́tọ́ mú ní na ká àwọn ha ọ̀rọ̀ wẹ̀ lọ́nà ìta ni. Àríta, àríta, àwọn ọmọ sádáka, bí mo sádáka, mú ní ogó ìmẹ́sù, ìyá, àbíṣẹ́ rẹ̀, inú Buhari o Muslim. anya na onye nke tuntu mutum wa da sallam doka onya mura ce tike anyi ni goma ni abu ko kun kare yan oni re ko ni na na ai kun sadaka nan ani to goma ma na ma sun sadaka ka

ẹ́ẹ̀tọ̀ ìtìsẹ́ ní ẹ̀tọ̀ ọmọ ẹ̀ òjò tẹ́lẹ̀ ọ̀nítà àtàmà ní gbogbo yàwó àmá ń tẹ́lẹ̀ mẹ́fẹ́ ẹ̀rù tọ́bọ́ká náà

ìgbẹ́yìn ló mẹ́rin ti sọ́wọ́ ẹni tí mo ti mọ̀ sẹ́lẹ̀ lórí mi ti bẹ́ẹ̀ dọ́ta ẹ̀yìn ìwọ̀n náà ní tí mo ní bẹ̀rẹ̀. ìmọ̀ ọ̀nà sílẹ̀ ń tẹ́mọ́ta àtẹ́rẹ̀ lẹ́rìn áṣẹ́ kọ́ ìlọ́gbẹ́ lẹ́nà bá àríṣẹ́ dáta áṣà níṣẹ́ dáta áṣà mẹ́rin ọ́ọ́ṣẹ́kẹ̀ mẹ́rin áṣà níṣẹ́ dáta àmẹ́rẹ́ àdíṣẹ́kẹ̀ ń lé sí ìwọ̀n ẹgbẹ́ àtẹ́rẹ̀ náà إنما الصدقات ذكر يزيد ما فهم للفقراء والمساكين والعاملين عليها ماذا صدقة إن كل سنة إذا ما بيجتين صدقة يا إكفالا من تجري كلمة صدقة إن كسرة ما يكاري أبعثوها هذا هو كوزة لهم الإيمان do ana do jari na do mukoro mukoro na nguru wa ba tura na ne to marwan a ta go ra ido tun da jan to mu ne ara imusa da ka hun na na ko ma se kute ana se he kute ai mu amma ara za mu aman motonon aman motonon be can duba senin yeme ina mun mo da to ka ni le ngoro na ana ha ne ka ada ne ku ana ko ti an ko mo le ti da haram ahụ ndị ọ na-arụ nke a ọdịda enyi okwu ya ka ha dịghị na-emekwa okwu ya ọ mana nagide rere dere kọtụtọ okwukwe bụ ọkụghị onye manara hụ gbanara onye ahụ ka anya hụrụ goroba awụ adụrụ sabil onye manara anya hụ ndị ọnụ ee onye hụ ee rụkwuru n'ufe m bẹ́ẹ̀ ni ẹgbẹ́ máa rí kó aka

a ní al'ad ibn wa'il al-tuhami ọmọ bí a títẹ́ ka ọmọ ọjọ́ ẹ̀títẹ́ àtẹ́kẹ̀ hànù dáàna ìwọ́rọ̀ ìdá àbúrọ̀wọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ gbogbo rú. Bí wọ́n náà ní ṣáàmù ẹgbẹ́ ìlú àkà ìwọ̀n bí i àná ní pẹ́kẹ̀ ìgbẹ́kọ̀ òwúrọ̀ ìtì wọn nígbà wọn kẹ́kà anáwó amúrù ibùn láàl dẹ́kà ọ̀nà ní tó tó mọ̀tò lọ́sọ̀lẹ̀ mi ọ̀rọ̀ yìí ń tẹ́lá kàwé wọn lẹ́nà wọn tó wọn jù ló náà wọn náà mọ̀ nà náà. ya ni wòkú èmòrì tọ́dá ẹni àti bí àwọn orí tí jùjọ ní ṣe ẹni òkú ṣe mẹ́rẹ̀ tí ọ́ gbà náà wòkú èmòrì káàkiri àwọn wòkú èmòrì ní òkú èmòrì ọ̀ṣẹ́ ti tẹ ọ̀rọ̀ ti tẹ́ anyanwụ yi na ndị esi were wei anyanwụ yi na kanda anyị ha yọ ọ ma abalị ebe e kwụnyọrọ igoro anọrọ ya ọzọ ọchịchọ etite bẹẹ ta ọmọ fẹdà tẹtẹ anyanwụ yi na anyị n'ịnwa e ọkụ

دعوك أياني لبيك اللهم عن شبرما لبيك اللهم عن شبرما تعالى تغايها جاوتا لبيك اللهم لبيك او عمري ما باو عمري عمري ما باو عمري كما تي عمري ما باو ده في دعوة انت أنا انت برما انا bụrụ na ime aka aka eji agwa na na nọrị dọka anyị nara nọrị na ntụmụ ka onye tara m ha ji nwa ọga dọka na ntụmụ na na anyị ji ewepụta amụ ha ji isi bụrụ m n'otu onye ọtụgbu anyị ndị nọ na-eke ọma mkpa ni anaghịka ọ na-aba ere nke ekpere mgbe ọ na-ekere

Pain and commandment ọmọ níta bẹ́ẹ̀ ká èwe yìí rọ́pò hàmùhùmà ọmọ nígbà ányà mọ̀nàdánù ni kàmá rọ́pò yàrá ní ìṣẹ́fẹ́ rẹ̀ á ní tẹ́mi mọ̀ sówórì lẹ́yìn fún ìdọ́ta ní lóde dúró òun kúrò àti èkú tó lè tó lọ rẹ̀ tó ní àdúgbò

ẹ̀kẹ̀wé ìmúlẹ́jì pẹ̀lú ọkọ̀ ẹgbẹ́ ìgbú lára múlẹ́gbòrò yìí ọjọ́ ẹgbẹ́ tí mo ti mọ̀ ọ̀tẹ́ náà iná dìbò náà rẹ̀ sínú láti gbàáwò ọ̀nà náà rẹ̀ ábì ìtẹ́lì máa lè ti nọ̀rọ̀ bí i rọ́dọ̀ lọ́wọ́n ó kẹ́lẹ̀ mọ́ni àti ìjọ́ tí

وأنت قلت هنا وأنت قلت ذاتي فهي تعلق كمان السماع تاني الدعاء أنت من كوين الدعاء وما سمعت لكم هو أيضا والاستغفار دعاء تيجي هو يعني هنا إذا أنا مقام جدا إني سأقول أدعاء إيشا هو وكما ترون دعاء يكون عجل عندني agana agada ونسي ويهي وواكم هذا كما وإكرام صديقهما دوا دباني di ọ̀tán ní ní ẹ̀nẹ́ ni àtàn náà ní ní ọ̀nà owó ní ewé wa anábìrẹ̀ ẹ̀ta fún ọ̀rẹ́ àwọn aláṣípò ẹ̀sẹ́ mẹ́lẹ́tọ́mọ́rí kọ̀mọ́ni ẹ̀lẹ́ẹ̀mẹ́ àbúkẹ́ kẹtàlù

Kafin hankazina biya ya kuma su, an ta a ruwa na ibada, ah, ya ibada ne, a ya ibada bin Allah su ibada dị tawakko. Ya biya mutum tun kamen, ibada Nani kamen, kòmò ìhànlọ́bá ní sí ìrìsì aláàrẹ̀lẹ́ àmán lórí yẹ́ mẹ́mà náà èyílà ní yẹtẹ dáńgbọ̀bọ́ máa lẹ́jẹ́ ìjọ́mẹ́ àìsẹ́ntì mẹ́mẹ́ gbogbo ẹgbẹ́gbẹ́ ìrẹmọ̀ demerica sky is an open rebellion about another struggle that is among the human tẹ́lì tẹ́lì وأن لا يستقوموا أنتم لا يكرموا وأن لا يستقوموا من الطريقة لأسقيناهم ماء غدقا أما إيه ولكنهم كذبوا أخذناهم بما كانوا يعملون آية القرآن إلى هنا غدا أو متى كان لي انتبهت لسؤال المسلم إلا المسلم لا هذا أنت أنا أي واحد لما هكذا كنت لي تهيه إلا يتكلمني إذا ما رأى من نوع هذا النسو أو كذا بدلوه ọgbọ̀mọ́ni nì àwọn onye rẹ̀ wà ní gẹ̀gẹ́ ẹ̀nàmì ẹ̀nàmì wà ní ìmọ̀ mọ́sù mọ́sàn ní ọwọ́ ẹ̀kùn bẹ́bí ẹgbẹ́ ẹgbẹ́ ìgbèrè àmì ọ̀ẹ́kùkù àn dáàkùkù gùkà ọ̀rùjẹ̀ láìsì على إنها هنا أنت لهذا توقي جلالة في النعر إيه رأينا هنا أن كما it's not overemphasized ya ka dịrị tinyoka eke yi nke kwụrụ ebe ka anyị jiri tụọ egwu kuke n'ọrụ ndị na eji zaa nụ ahụ ọrụ na ike kwụmụrụ ọrụ ma ume ọ hụrụ ọrụ ka ejiri bó sọmọdé ẹ̀hán àtúkọ̀ ọmọ ẹgbẹ́ àwọn sọmọdé nínú ẹ̀hán àmọ́ káàkiri ìrìnlẹ̀ káàkiri ìdájẹ́ ìdèbè dáadáa ìrìnlẹ̀ kẹfẹ́ agbọ́rẹ̀ lọ́dọ̀tọ́ ni lẹ́yìn tọ́jú àdúgbò náà kọ́ mọ́ yìí ẹgbẹ́ kan náà dáadáa nì bẹ̀tù bídàtún hasana bídàtún hasana ìmáàmù malik ìmáàmù bẹ̀rẹ̀ méjìlọ ọkọ̀ mọ̀ áhàdọ̀kọ̀ fún bí wùláhìn ṣẹ́wọ́n wà فقد علم أن الرسول قال رسالة أبطلنا حديثة يوم نجمهم بيت سنة لأولاني أنا لا تبقى أنت لله يسدعك والعياذ بالله قرمانك أما أرسلنا في level of voice إذا لم mara أنا èyí ni mo kúdá àtàkúdá lọ́nà àbáni ọ̀rọ̀ Ẹgbẹ́ àwọn èèyàn tó gbọ́nà ẹ̀kọ́ ọ̀rẹ́, ẹgbẹ́ náà àti ẹ̀kíkẹ́, ìgbẹ́ omi rẹ̀ tí wọ́n mẹ́rù ká, wà á kúkà lẹ́rẹ́ bí rẹ̀ tí àrùn, wà á والمثنى بالصالمين غير حضايا على مصومين برحمتك يا ارحم الراحمين قوموا الى صلاتكم يرحمكم الله الحمد لله للواحد الاحد المحيي والمميت حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشؤون وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه عباد الله اتقوا الله حق التقوى واتبعوا سنن نبيكم صلى الله عليه وسلم يقوم الله والحمد لله ezi kíní ó kí wọ́n ṣe ààrẹ ọ̀nà ọ̀rẹ́sì ìrírà aṣojú eré ìmọ̀kú ẹ̀rú náà ìkàkà. oníṣẹ́ àwọn ọmọ ní àwọn níṣà nílọ. Rírà rẹ̀ ìkà ẹ̀ ń kọ́tẹ́ ìlà fún ìṣekú ní kò ní ta ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ṣẹ́

ìrìn àjá ìlú ìsí àìmọ́mọ́ ilé wà ń ní ayébẹ̀gbàmágá dára ọmọ ya àpọ́ náà nọ̀gànyẹ̀dẹ́ ìhànà dára àpọ́ náà nọ̀gànyẹ̀dẹ́ ìhànà ìrẹ́rà bẹ̀rẹ̀ ka ẹni ẹ̀kẹ̀ nínú wà náà tó lóòrọ̀ ẹni bọ́ nínú ìyáwó onírànlọ́gbá ilé oúnjẹ ìyáwó onírànlọ́gbá lọ́lá ìdí àwọn ìrọ́lá tó wọ́n mọ̀ ń tó wọ́n mẹ̀ta mẹ́ yìí a rẹ̀ tọ́lọ̀kà ákà mẹ́ ẹlẹ́gbẹ́ lórí ya àwọn ànàgbà àyàn ní èrè òkúta ilẹ̀ ẹ̀gbá ọlọ́ ọ̀pọ̀ ànàgbà ní ilẹ̀ ẹ̀gbá ẹnìkẹta ìtàkàlẹ́ ilẹ̀ ẹ̀rẹ́ta Tupu wabịa na tinye nne na-enwe alụkọ mmesi. Papa na mụ enweta ọka n'ịgwọ ihe ezigbo ọgba anyị ukwute ọgba anyị na-ese nọmba ọ. Ọgba ebe ọrụ. Ya ni lóòrù tó wá nílọ lóòrù rí àti lóòrù rí àti ọgọ́rùn iná ìgbànámọ̀lá anyi ọgọ́rùn ọba anya ọgùkọ́ ló lóòrù mẹ́dúwà lóòkọ́ lámà ìwọ́dá ogologo sálámà wẹ́wọ́rọ̀ ọ́ lóòrù mẹ́dúwà rọ àti ẹ̀rọ ìyà òmùrẹ̀ Nígbàlẹ̀ lè tó kò kò bọ́. Tọ̀gùrúwà. Tùzẹ́kìrì

nítorí mo kù lọ́la lórí ìdíkú náà sílẹ̀ ẹ̀ẹ́dẹ́ máa náà tó di ètò. àwọn mi lérò pẹ̀lú yẹn àmọ́ lẹ́tà jẹ́tẹ́ ń tẹ́ láti àtẹ wọ́n kú ní orí kúta mi. fọdù rúhà àbájá náà kà ní orí orí kúta mi. ṣùgbọ́n kí àhírọ̀ àmì da kona kana bara ren a ta mo e ko de ma wa ma kana na me ron aga na ga na ise wonon o in bota na ta na wa ai ati ka ule na vizazi iman yao una mistajididi akida o alika ọgbọ́n wa wọ́n yàrá sáǹsì ọ̀rẹ́ gbẹ̀dúwọ̀ èkó níjú Báyìí táǹkì orí sálámà ikú, kò sálámà ẹ̀wọ̀n rà Sálámà gbọ́n kọ̀rọ̀ ọ̀nà ọ̀gbàna kẹ́lẹ̀. Èyí ń rà ń tó mú na Ọ̀nà ذاك السلام عليكم يا أهل الديار من المسلمين أن ذاك السلام عليكم دار كامل من المسلمين إنا إن شاء الله بكم لاهقون أنتم لنا فرس ونحن لكم سبع أنتم رسول سلامة وقالوا لي ولكي لنا ينبع

yàrá bẹ́ẹ̀ na ń gbé mu ní yìí náà ní ọlọ́kùn tẹ́tà ọ̀n ẹ̀rí ẹ̀rí ọ̀tá àtà òní yàtọ̀ ní rẹ̀. àwọn ẹni tí mo yàn fún ẹ̀rọ sọ́kà dọ́kà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn ọ ọ̀nà ẹ̀yìn ìhìn bí rẹ̀ náà nà mí ẹ̀yìn ìhìn náà

Kòlórí ọlọ́ta tẹ́lẹ́ta, ìnáwà ni mọ́ mi mẹ́nà ìrìnwà tó ń tẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ni ìrìnwà. Dáńtàlá ya Ẹni ya rẹ̀ ìgbọ́ ọ̀gbà, wọ́n náà ìgbọ́ ọ̀gbà ìgbìyànjú. Wọ́n ìgbọ́ ya ẹ̀rẹ̀ tó mọ́ yìí. Ọkùnrin ya rẹ̀ ya níta, ya náà ya ọ̀tọ̀ ya no, ya no, ya no, ya are ya They ya women. ya are

wani zukutu kafiri don bai mulki haka a wannan yawon banya ẹgbẹ́ mi àárín na enjoy àárín na mẹ́wọ́n mẹ́ àárín na mọ̀wàràǹgà máa tàà òjìsọ́ nìta ẹni mẹ́tẹ̀ náà onye ọganya ama ọnụrụ onye nwaanyị kwuru daanị ọganya n'oge ụra ama onyele ego echiche onye nakwuru asemara na wọ nyiwa yana rẹ atọ ìjẹ yín kẹ́nẹ̀ rẹ náà ya ẹ̀kọ́ mi ẹ̀wọ̀n mi bẹ́ẹ̀ kó dundunmọ̀ bẹ́ẹ̀ kó tètè wá gbọ̀wọ́ bẹ́ẹ̀ lánàá ọ̀gá na tí a tẹ̀lé ya na ẹgbẹ́ rẹ̀ yànnà

àkùnrin rẹ̀ láti yẹ sọ́nù. Nígbà tó máa dàgbà tó náà wọ́n mọ́rùn-ún, Sọ́lọ́mọ̀, Màdúrà, Ẹ̀rẹ́rẹ́, ẹ̀gbọ́n pàtàkì pẹ̀lú ọlọ́gbà ilé ìlẹ́kọ̀ kúrò náà ọ̀tọ́ ìta pẹ̀lú ọlọ́rọ̀ rẹ̀. Owó orí àwọn alákanà fẹ́ ìlà. Ẹ̀gbà òróró káàkiri ó tó ọ̀nà òróró, àmọ́ àìlú ẹ̀kọ́ kẹra wọ́n kárí Kùrán.

ثم تقدر كنا الواصل أن ينعلم أنت من القوام صلى الله عليه وسلم أهل وإلى يعلم كنت رئيس وهنا قد أعطي إن الإسلام نفسك الناس نو الله الضرورات تبيح المهدورات أهل ضروري وإهداء إلى إيران ọwọ́ àdìká ìwé wọn ní ètò kẹta ọ̀dọ̀ ọ̀nà ẹgbẹ́ kú ní ìjọ ẹgbẹ́ bọ̀ ẹ rẹ̀ rẹ̀ ká ní mú kó ọkà wọn. ìjọba ìka ìgbà bẹ̀rẹ̀. ọ̀gá ẹ̀ ní. ìwé ìlàkọ̀ rẹ̀ wẹ́rẹ̀ kòrán rẹ̀ na jẹ́ ọdún àwọn na ẹ̀ka àmà ìwé ní nàbẹ̀dúrà ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́gbọ́ kọ́ wọn bẹ̀rẹ̀ ti kíbla na náà lè ń náà Orí ojú kò wọ́n rẹ̀, orí ẹ̀rọ kò wọ́n rẹ̀. Bí a mọ̀ díẹ̀ kò ní sí. Múrí ìdí ilé ọ̀. Múrí ọ̀ma ya ń bára. Múrí ọ̀mẹ́ ya. Ìkúta náà ọ̀mẹ́ rìyá tó ń mú rìyá tó jẹ́nà. Ọ̀mẹ́ àpàtìtì náà ilé àpàtọ̀ jẹ́nà. Wọ́lá tó alha hófàrọ̀ nínú hófàrọ̀ náà. Àfẹ́ ìkúta ìrìn kò wọ́ adịghị eme ka abụọ anya enweghị anyị na-rekọd ebe ndị ya ọkụ eji ere ya ya ọmọdé onwere ya ya ọmọdé ekele ya ha na nkata m abụrịtala ma ha enenere ịgakọrọ m ọ wani wa yara gaduwa yara gaduwa wani wa yara gaduwa ita ma na yi kututa da nkori na buwa si a na ta karakara ta kọlu na mọ mọ kawo isi na siro siro fata ajini ẹlẹkùn tó nà ọmọ ẹsẹ àtìkà ní ìgbè ìyẹnu rẹ̀ àtìkà àtọwẹ̀ ilé yìí ilé tó gbogbo àtọwẹ̀ àmá àyẹ́mánà mùtù láàkó mọ̀ àtọwẹ̀ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àwọn ẹ̀wọ̀ tẹ́lẹ̀ inú àdúgbò náà ètò máa ń ni àti حيثما مررت بالقبر كافر فبشره بالنعم أعطينا هذه الكتاب وكتابنا وكتاب نوم تاتا النار لا يميرا إذا نبلاك تاجل كافرين فرع تاتا كاي نار إيران وعغت نار إيران تبقى أقول Sọ́kúrò àbọ́mìkúnni dúnlẹ́tẹ̀ kò ní ẹ̀rọ Islam ẹnìrẹ́ yọ fẹ́ ya nìkà nígbà ṣírò kùn bí ya yà àjọ́nù bí i àwọn ìgbà ẹnìrẹ́ àwọ̀ yà ní. Tẹ́ntẹ́ bí ìkà àwọn náà. Àmì ọdí Islam láàrin tó mi lọ́mọdá ẹnjẹ́mi

enye mpena m na-ekwu ịna aka na na na ka na emenye ọkụ ihe na-agbaghị imezi anyị anyị lema nnetasị dị nke m si ete imezi ihe na-eto náà kọ́nà lè pè wọ́n ní ṣọ́nà ní ọjọ́ bí ọ̀nà ẹgbẹ́rún tẹ́lẹ̀ ṣe ya bí wọ́n tẹ́ wọ́n ní ẹ̀sí tẹ́lẹ̀ wọ́n tẹ́ wọ́n ní àjẹ́rẹ́ na. ọ̀nà náà jẹ́ lẹ́lẹ́ iná lẹ́lẹ́ ṣòro lẹ́lẹ́ ṣẹ̀kọ́rẹ̀ tẹ́lẹ̀ tààbí lẹ́lẹ́ wọ́n فاهمة فاهمة من تنجي بطلاني لا ما هون ذاك فاهمة الإنسان سمعنا وأطعنا ذاك ما لا يبكيكم فاهمة ذاك يبكينا ما يبكيك ذاك وما عمل وما عمل كل سوا أنا أنا أتواصلني أنا أتواصلني أتواصل عن الكلمة لا تعرف أقول له ليه وليه أنتم لك هو kúkẹ́nà ní ọdún máa dé pẹ̀lú omori òṣèrè ní nàìjíríà omori kan lọ́dọ̀ ìjọmori kan ló yá nù ọ̀nà nìkan omori òṣèrè àhẹ́tẹ́ nù ka wọ́n na موعدة وعدها إياه فلما تبين له أنه أبي من الله تبرع منه ولذلك تبرع من أمك يا محمد عليه الصلاة والسلام أنا من القرآن سبب نزولا كما ذكره إمام السيوطي كما ذكره ابن الجزري ọmọrí lẹ́sẹ̀ ààrẹ ní kùránì ọ̀rẹ́ta anáàmẹ́bì kùránì máa ta di àdánù anáàkà ìrìnkúnlọ́rù dákàtọ̀ mọ́rí èyàn ti fúrú ní ọdí ìnáhà nínú tẹ̀lú ìjọba fún ọkọ̀ anábẹ́kọ̀ ẹ̀rọ lè kọ́rọ̀ fọ́ọ̀mù sábàn bẹ́rẹ̀ náà كاف لأستغفرن لك وما أملك لك من الله من شيء إجرى كايدا كعدام وكهي والله إننا إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وضع بيننا وبينكم عداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده أنا بقى مراك هذا مكواري أراني أي كنا يمنا كنا أراني دي إذا ما هي أهوني يوم أفير تديرهم Oòrùn ọdọ́ kò ní kò ní àrùkà àkẹ́. ìjáàrẹ nígbọ̀ká ka tó ń gbé ewu na àtẹ́sẹ̀ ọ̀nà láti bóyẹ̀kú máa ṣẹlẹ̀ máa tó ń gbé ewu fàán wọ́n na lọ́hìn mi náà orílẹ̀ mẹ́rin máa náà mẹ́ e gbogbo ọ̀rọ̀ mẹ́ ịla ìdẹ̀tìmọ̀ àdáha ìyáhù ẹ̀rù ọ̀kàtítẹ́ náà kọ́ náà náà kanáà àdánikẹ́ ní akọ ìjọmọ̀mẹ́ tẹ́lẹ̀kọ́ bàlámà tẹ́bẹ̀yẹn aláhù annáhù àdúwò lèlá ìdọ́rà so àwọn mẹ́tíwá yìí káàkiri àwọn kan tó mú àwọn ìwé tó mú mẹ́tíwá yẹn wọ́n tó mú ìwé yẹn kó káàkiri ọjọ́ tó káàkiri ọ̀rá ọ̀gá ọ̀rọ̀ ọ̀rọ̀ wa bá àhálọ̀ mẹ́tíwá lẹ́yìn rí yashin gura wani ọ̀gbọ́n ní ní ziyara àgbàbà kò sí kú ẹ̀rọ gbàmíà yá àkàdé ìtìní ọkàn ẹ̀zẹ́ bọ́ọ̀lù àfọ̀dàbà lẹ́nu ọ̀fọ̀dàbà tó àwọ̀ wọ́n àpò ọ̀nù yẹ́n ní ọjọ́ ìwé lẹ́yìn ẹ̀yẹ́ máa rẹ̀ kọ́kọ́ ọ̀gá nínú orí ààrẹ àátẹ̀bẹ̀rẹ̀ ààrẹ nì ṣùgbọ́n wọ́n ti ìtú ẹ̀rẹ́ nìkù ẹ̀wọ́ ọ̀ká máa tọ́ ọ̀ká ilé ẹ̀rẹ́ ẹ̀ẹ́sẹ̀ is how pragmatical is practical well, your pragmatic and practical nonsense it, it is fanatic that's it ọmọ tó mẹ́rin tíjà Islam ló tó mẹ́rin tíjà Islam though I may well do, you are fanatic. Well, pragmatically not affect, not pragmatically not affect, the area affects sunnatically. Abu Talib bin Sayyidina Ali radiyallahu anhu okay لو كان الدين بالرأي أبي من عالم ولا يكون مراد

ọkà mọ́lá náà kò ẹgbẹ́ jíjìn àbùkú mọ́lá ìdọ̀kú wọn ọkà ma ẹ̀rẹ́ ẹ̀rọ ya kí wọ́n sẹ́mẹ̀ lọ́nà mọ̀kọ́ ríjù rẹ̀ta àwọn akéde àwọn òkè tẹ̀rẹ̀ rẹ̀ ọkà wọ́lá kọ́dùrọ̀ àìkú rọ̀súlọ́lọ́ sọ́lọ́lọ́ ọ̀sẹ́lẹ̀ àkókò ẹgbẹ́ tó ń tó mọ́ ìmọ̀ àwọ̀lá ينتهي على الظاهر أو الخير تحكي رفض على مجلس أنتم أمهم ما هذا وضامه ẹ̀lẹ́ǹkẹ̀ ohun yà a bí ẹgbẹ́ tó múlẹ̀ rọ́ntán ọkọ̀ dogman láàrin dogman yà mí tó ó dé ìlú. àwọn múlẹ̀ rọ́ntán láàrin ẹ̀sẹ̀ ẹ̀ àwọn ìṣẹ́ká àkọ́dọ̀wọ́ rú mọ́ lọ́sí ọ̀rẹ́ àkọ́dọ̀wọ́ ń rọ̀gà ní eré dèrò láàrin àwọn ọmọ ìṣẹ́ níwọ̀n ìṣẹ́ المؤمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما لأنك جاهل أنت جاهل منكب جاهل مركب لا نريد المحادثة مع الجاهل إمام الشافعي رضي الله عنه وكا جادلني عالم فغلبته وجادلني جاهل فغلبني أقتنع قد يرد السنة وقد يرد الآية

Gbogbo àkàtọ̀ àkàtọ̀ ní bá wọn náà fífá gbàtà rẹ̀ ẹ̀rọ ọmọ ni ó dèrè. Wọ́n rí ọ̀rọ̀dọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọgọ́ òun. A ní lọ́rẹ̀ kẹ̀rẹ́ ọ̀rọ̀ lọ́rẹ̀ ọ̀rọ̀ ọmọ ní kẹ̀rẹ́ ní ẹgbẹ̀rẹ̀ àmì ìkẹ́ ọ̀fẹ́. You have to hold yourself in a complete servitude, absolute servitude of Mr. Allah subhanahu wa ta'ala. Ẹ àbọ̀ òkùnkú Those is better than you in the sight of Allah No peace, while peace in man. That shapeless animal. Better than you in the sight of Allah. Wọ́n yẹ́ mo lórí gòkè mo kà tó jẹ́ àìsí eré lórí. Wọ́n tó wọ́n náà ni màá ń ká sábẹ́ ìpín ìná àìkéde òun ní náà ṣàbí. Ọ̀tọ́ mi lè gbọ́ ọjọ́ ìníwá, wọ́n ọkọ̀ ìyànà dọ́kọ̀rọ̀ nìyàn kọ́ọ̀lù pẹ̀tẹ̀kọ̀tẹ̀ olóòrùn náà ọgbọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ èrò. a ń tẹ́bí yọ́ rẹ̀ ọdọ́mìnà rẹ̀ mọ́ òjì ọ́n tó mọ́rí ka láàrin mọ́lẹ́sìn ní ọ̀rọ̀ kan ní ọ̀dàwárùn ààyè títí náà tí ní lẹ́tẹ̀ bí wọ́wọ́ ti kò sábà wọ́n wọ́n bá yán anyị sọrọ ọhụrụ ụlọ ahụ na nke gị haram ọzọ ọmọganye nwụta akwa na wee ọyị wụsa onye na-achịkọ na m sacrifice ọba laahụ na ọrụ ọmụ ọzọ na ọrụ kafir gọwan anyị sọ na-ekwu amị ọnụ ọrụ eriri amma yana da kafin ana ahụ. ebe ezi ọmụkwụrụ ụmụ gara jini bụ ha ọgụ ekwu ụmụ daa ekwuru ji eme ụzọrọ atụ na jezi ya tọọ dịka ọrụ ọrụ kwụkwụ ọkụtụ na dịka ọrụ

ọkọ̀ ọgụ ihe ukọ̀ náà adúlẹ̀ dùkúta bí ẹ̀sí ìrẹ̀yẹ́ kúrọ̀rọ̀ nǹkan aláàkì máa mú sí mọ́dọ̀rọ̀ wọ́n tó mú ríkà àtẹ́rẹ̀ sí ní ìtìkúta tẹ́rẹ̀ àtẹ́rẹ̀ Wọ́n ga ìjọba ìmùsùlùmí àti sálọ́lá ọ̀rìn wọ́n àti mẹ́tẹ̀rẹ̀ àpọ̀ọ̀nì. Wọ́n rọrọ ilé ìdáhùn, nítorí ilé ọkọ̀ ọlọ́rọ̀ tó ní kọ́ ọkọ̀

Ojone made the Jews and the Christians. Same, Okagunka, Ukuti, Anubene, and Nera, Ahoy Kusala, Ahowati, Bohem, Ahimaike. That is on Mustafa Kunade, Buhari, a Muslim. Another girl. I don't care what I organize.

àbáwọ̀ ọ̀nàdàkù wà ní hajj lọ́nà ọ ewu ní rúkútó tó lórí kẹ̀lú wọ́n lè rẹ̀ yọ́ ti sọ́nà ẹni hajj àwọ̀ ẹwà dágbé ọkọ̀ ní rúkútó tó lórí yìí tó ọkọ̀ nìkan wà ìjọ náà kọ́ rẹ̀ ní ìjọ máa kà

Abẹ́rẹ́ bàbá wọ́n náà kámẹ̀ ẹ̀ ń kà á ní àjẹ́ Nǹkan tó mo kà o, tó sọ ń lo àwọn ọ̀gá náà yìí nínú kúkú àmì Ọ̀sá ìkọ́jọ́ ìlú ewu ni Ọ̀rọ̀ tó ń ọ̀gá náà yìí, ọba káwọ́ náà. ọ̀gá náà ẹ̀kọ́ àjẹyìn àní ní náà, ẹ̀kọ́ àwọn mara wọn alautapa ọgbọ́n wa tẹ́rù lọ́dáka ìkúté nẹ́bẹ̀ náà dáa ìkàgbọ́wọ́ ẹ̀kọ́ tó ń lèrè ẹ̀hàn ó tún múrú ìyẹ̀rọ iná ìdíjọ ní imam buhari dẹ̀rẹ̀ láti ṣẹ́dọ̀ rẹ̀ hàn ilá ilẹ̀ ìkàlọ́pẹ̀ mọ̀sáàjì abọ́là ń lè rí àgùbánẹ̀kẹ̀ ẹ̀rẹ̀ àhẹ̀tákẹ̀hẹ̀ àwọn òkúgbọ́n ní orúkúta àrẹ̀kọ́rì àhẹ̀kẹ̀yẹ̀yẹ́ náà rí àtúrú lè rí àgùbánẹ̀ a rẹ̀ àmà ẹ̀kọ́mọ́ ẹ̀rì àhẹ̀dá lọ́ka Masjidul Haram máa lẹ́sí ní kàábà ìrọ̀ ọ̀hún. Masjidul Rasul máa lẹ́sí ń pè mọ́rí ti Masjidul Aqsa máa lẹ́sí náà Palestine ẹ̀rọ. ya ẹ̀

ṣùgbọ́n lọ́nà ìṣẹ́ tí kò ṣùkú dé ní gbọ́ lùmọ̀tá ẹ̀gbọ́ tó wọ́n ní ìrọ̀ wọ́n ní títí wà ní akúnmẹ́ ní ẹkùn ìjúmàdì ẹ̀rà rẹ̀ nẹ̀yẹ́ ni jọra ìkẹ́nà rẹ̀ a náà ní ẹ̀rùká lọ́rọ̀ rí ọjọ́ dídà ọ̀dàkàwọ̀ na onye náà na ẹ̀ndọ́ ẹ̀nọ́ e, na kò múlò tó dì ní ní nana ní kútù ẹ̀kọ́rọ̀ pòtò lọ́rọ̀ kó jẹ́ ẹ̀wà ní ẹkùn ìjúmjúmọ̀ every Monday, every Thursday, every Friday, every Shawwal, every Ashura, ẹ̀sẹ̀ ẹni gbídà. Ẹ̀sìkọ̀rọ̀ ọmọ̀gbànyà àkàkà àníkùkù ìrọ̀, ẹ̀sìkọ̀ ẹni ń fún ìdó ààrẹ. Wọ́n náà lórí ìsúdọ̀ mi, ọmọ sẹ́yìn náà máa rọ́jọ lọ ọ̀nà ọkà èyí usu ọ̀họ́ ọ̀rẹ́mú àti ọ̀rà usu ọ̀họ́ ọ̀rẹ́mú àti ọ̀rà ẹ̀yà sọ́nà àbẹ̀mí sẹ́yìn tí wọ́n kánù ọ̀rẹ́ tó náà ọgakụ ntụ nwere ka ugbo ọgọ ya mara nkata akụ ntụ nwere nọ ụdọ ọnye wọ́ọ̀sì mansion lè gbọ́ ẹgbẹ̀rẹ̀ ní ẹwọ́n mẹ́ àìkọ̀lọ́mọ̀nà náà ìyẹ̀ mẹ́rin ṣẹ́rùfẹ́ náà wọ́n ni rẹ̀ àjẹ́nùrẹ́ kẹ́yìn gẹ́mẹ̀tì náà ìta àbọ̀ gẹ́mẹ̀tì náà wọ́n ní àwọn wee tinyeghachi wee tinyeghachi uche egwuregwu aka ọbụtụrụ na ife ịtọrọ m ihe nyeghachi ihe ha ine ọkọrọ ọbụla m ya ọha ime ụbịa kịta na ya hụ ọha onene ịrọ ọma ahụ wee ti dewi wee na ha isi ihe ha

اللهم ارزقنا ذكر الموت اللهم ارزقنا ذكر الموت اللهم ارزقنا بذكر الموت يا حي يا قيوم برحمتك نستغيث اللهم رق قلوبنا بذكر الموت اللهم زين اخلاقنا بذكر الموت اللهم اكرمنا بكرامه ذكر الموت اللهم اشرفنا بشرافة ذكر الموت اللهم زدنا تقوى بذكر الموت اللهم قوم إيماننا بذكر الموت اللهم زدنا استقامة على أعمال الصالحات بذكر الموت اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم ارهم كل موتى المسلمين الذين شهدوا لك بالوعدانية لنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووفر مدخلهم واغسلهم بالماء والثلج والبرد نكفهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الجنة اللهم اجعل قبورهم رياضا من رياض الجنة ولا تجعلها غفرا من غفر النار اللهم اغفر لكل موتى المسلمين اللهم اغفر لمن كان ماتوا من المسلمين اللهم اغفر لهم وارحمهم اللهم نقهم من الذنوب والخطايا اللهم نقهم من عذاب القبر لا اله الا انت سبحانك انا كنا من الظالمين اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه تحت الجنابل والتراب وحدنا اللهم ارحمنا عند الموت اللهم ارحمنا عند الموت اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم أعيننا مسلمين وأمتنا مسلمين والهقنا بالصالحين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله اللهم اجعلنا ممن كان آخر كلامه شهادة أن لا إله إلا الله اللهم ارزقنا لا إله إلا الله عند الموت وهلنا علينا سكرات الموت اللهم اجعل الموت راحة لنا من كل شر يا رب العالمين اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم اغفر لكل من سبقنا بالإيمان إليك برحمتك يا أرحم الراحمين وارض اللهم عن الخلفاء الأربعة أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي بن حسنين وارض اللهم عن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين واجعلنا نحن معهم بمنك وكرمك وقدرتك وإجابتك وجودك ورحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم لا تعذبنا فإننا عبادك اللهم إن اعتصامنا بعيدة لا تقوى على عذابك يا الله اللهم اجرنا من النار إن عذابها كان غرامة إنها ساءت وتقرا ومقامة اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا رب العالمين اللهم اجرنا من النار اللهم اجرنا من عذاب القبر اللهم زلنا من عذاب القبر اذكرنا بذكر الموت في كل أغايين لا, لا في بعض أغايين اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أطلعنا وما أعلنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اغفر لنا ذنوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلنا ممن يقال له يوم القيامة ادخلوا الجنة بالسلام واجعلنا من أهل الجنة دار السلام دار النعيم ولا تجعلنا ممن يقال له يوم القيامة ادخلوا النار خالدين فيها اللهم ارفع درجاتنا في الجنة اجعلنا من أهل الجنة وارفع درجاتنا في الجنة برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم ارزقنا استقامة على أعمال الصالحات وارزقنا اجتناب عن النواهي السيئات يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين وذل الكفرة والكافرين وذل الضباط ومن ولاهم اللهم اعز الاسلام والمسلمين في كل مكان في مشارق الارض ومغاربها اللهم انصر المسلمين انصر المسلمين المجاهدين في كل مكان ألا ينصرهم على عدو عدوهم لما في المسلمين في الشيشان وفي العراق وفي الأفغان في بلاد الهند للوقوف الوطنيين إنك على كل شيء قدير إنك مولى الذين آمنوا لأن الكفار لا مولى لهم أعز الإسلام والمسلمين اللهم لا تعلى إلا ما جعلته تعلى وأنت تسأل الحزن إذا شئت سهلا اللهم سهل لنا دعواتنا اللهم سهل لنا اجتهاداتنا اللهم سهل لنا امورنا الدنيوية وسهل لنا امورنا الأخروية إنك على كل شيء قدير اللهم يا مستبد الأسباب ويا مفتح الأبواب ويا قاضي الحاجات ويا مجيب الدعوات اللهم اكفنا بهلالك عن اللهم اكفنا بهلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم يا من لطفت بخلق السماوات والارض ولطفت بالاجنه في بطون امهاتها وانطق بنا بقضائك لطفا يليق بقدرك يا الله يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم صل على محمد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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا تواصوا اعتدلوا فإن التصوية والصفوف من تمام الصلاة استووا تقاربوا لا تختلفوا فتختلف قلوبكم life تزكى وذكر اسم ربه فصلى بل توفرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لبالشرف الأولى شرف إبراهيم وموسى الله سمع الله من حمده الله أكبر الله أكبر الله أكبر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 عاملة ناقمة تطلع نار آنية تسقى من أعين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارك مصفوفة وزرابي مبسوطة أفلا ينظرون إلى الإبل كيف علقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله على من اقدر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر يا الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله